you welcome to this platform, share, love, like. God bless you as you do so. We want to talk about police, Nigeria police. Because I have a case on the, I share one, what will I call it? I share an article, a write-up yesterday on what platform. That's a, uh, I share that on Sister Kemi Oluloyo. And before even I continue, a lot of people now, because they now look at it as, as if they are giving me those uh, <laughs> those uh, diamond recognition of Facebook like before I share that yesterday, before before I share um Dr. Kemi lawyers uh, something few days ago, please share. Before I share it, I for some time I've not been there's nothing like his picture or um, I didn't I didn't follow him and I didn't normally I don't normally comment on his platform. Although for a long time ago, like uh, two months ago, when Mohbad case started, I love to listen to to him because he knows um, because he was accused for many things. Because they said they saw him with Naira Mali, he's close to They call her Naira Mali's mother. You know, for many reasons, we have information and she do give information at times. And I share that about police. They tagged me, maybe because I talk about the something that happened on Let me back it out. which platform oríṣiríṣi platform ló wà náà. so you know i analyzed one of his video when she was talking about Gistlover that Iyabo Ojo and Toto and Gistlover okay I try to. And other things. When they're talking about police, Nigeria police. You know, like, the title is blackmailers. You know, like, he said they are blackmailing Nigeria police. That this lover blackmail Nigeria police. Okay? Although the complaint have been registered, by today, the anything may not be done about it for now because I know that's the way when police start talking working on issue they don't work in í you forget everybody tó so, you know You ìgbà ti back, bring míì me. tó you pay, you will realize it so. Now, I shared the video. On that, um, the voice of Dr. Kemi Oluloyo, She said those people just love her blackmail Nigeria police. And another one, I want to show, I want to talk about another one. Another presenter also talking about police, Nigeria police. And the person was like giving honor to Commissioner of Ogun State. That's, um, I respect you, sir. That's Mr. Biodun mo máa ń gbàgbé mo máa rántí sí the commissioner of Ogun State ṣá so I want to talk about two presenters àti Kẹ́mi ọláwọ kì í gbẹ wọn pé lẹ́yìn ok Dr. Kẹ́mi Olúlọ́yọ̀ she's a journalist the other person also is a presenter is also a journalist like some form of journalist so both of them they talk about at this junction at times Dr. Kemi do criticize some police it depends of ìyà tó bá rí tẹ́ni ẹ bá ṣe but these days she talking about police good you understand but i want to tell you before i continue that Nigeria police are two all right Nigeria police are two and also human beings are two we have bad we have good and also people people worship on this earth i mean God is one But Satan, God has a rival. And who is the rival of God? Devil. So some people will be representing God, some will be representing devil. So in police, in police line, they we have some devilish police, we have some good one. So in Nigeria, I'm talking about Nigeria. Some in, in not overseas, they don't have grace, they don't have choice than to be good. But Nigeria, if they are being trained to be good, to be loyal, to do the right thing, to serve Nigeria with all their strength. But saying it, it may be easy. They have choice to change if they want to. They check it, it's not by force, but other country, they know that if you have been, um, you are, when you have been promised to, to serve, you have to serve. Either you serve, you understand me? The moment you accept to serve, you have to serve okay you have to be the moment you are accept to be faithful you have to be faithful because if you do otherwise there's going to be a pain going to be a a reward and the reward of people who are not a faithful servant they're going to is going to be a painful one so the two other one of them was talking about you can see now i'm trying to let you know that because people can be confused like these days If you are close to those who are good, then you praise them, oh, this person is good, like me. I may talk about a son, and then talk about the father. I condemn the son, and they praise father, or I condemn the father, I praise the son. I will treat everybody according to whatever they have done. I will treat them according to what their, their activities towards me and what they know. You understand me? I'm not saying that both of them are wrong. What Sister Kemi Oluloyo, Dr. Oluloyo said She's very correct. She said they said some policemen, that some people pay this lover to blackmail police, some certain police. Not all police, but some certain police. And if they, those ones have been blackmailed, of course, at times they can put the blame on their IG because they believe that maybe the cause, whatever happened to the citizen at time, they blame the government, whatever that is, that is happening in the Nigeria system now, They blame the government for it. You understand what I mean? Even when people frauding abroad, those fraudsters, you know, they used to say that. Okay, Nigeria. And Nigeria, you know, that's why the Nigerian government at times, they show whatever they are doing that. We are not supporting them to fraud other country or to do bad thing, you know. Now, let's continue. Let me show you first. One. You know that one now. That one is on my platform. The one for Sister Let me see let me see maybe I should show just show it briefly and I call Nigeria police ṣé mo multi mo ti gbé because uh, like this one you see you can see I purposely you know on my platform I purposely leave it like that to oh, share a page not that I cannot crop it you understand what I mean I can crop it screenshot the page I mean those picture those things I want to I put it this way and then just write it like this. But it, it, possible when somebody, because you have to be clever these days, there's some of those things when you like, when I, I mean, when I place um, I one daddy like that on my this thing, and I crop me, I crop it and I paste it like that. It's copy and paste also. Somebody came under my platform and she was asking me, I don't know either she or he, because some will present themselves to you like a man and they will be woman. So, mm, so The person was asking me, how did you get this thing, this information? Why did you put place it on your platform? And on my platform, only seven people or 12 people commented on that video or that picture that day. And some other platform, like 20,000 likes. Like 100 and something people have watched it. That one is even video. And me, I just copied the picture. And with the write-up, and I place it on my platform because they are looking for a way to, to send something to this government. I mean, not this government, to some people in Canada to nail me. I'm telling you, I'm coming for it. I will expose things to you also little by today if I feel like. And that's why you see me at times, I will share platform that information so that you not ask me because some people are clever. When I crop it, and I place it on my platform. And later they asked me if people who actually bring it out, they those the original, those who blog it, if they notice that it's going to cause problem for them, do you know what they do? They quickly bring it down. They, they delete it. And then you will not know. At times you still put it on your platform. And they will deny that they are not even the one. They don't know anything about it. And that's why I place it on my platform. I I share some people. It's not that I cannot do it. I'm not a novice. Go to my platform where you know me 10 years, 15 years. I mean, I think I started Facebook 2009. Yes. So check it. And even the one I did seven to eight years ago, go and check it. That time I even have time. Tí ma jókòó sí shop mi àbí mo lọ bí iṣẹ́, mo wà nínú mọ́tò àbí fi phone mi ṣe, màá dẹ̀ ma ma ṣe mo ṣe. Anything you want to do, you can do it if you put your mind. Okay? Educated people, they are not educated when they came to this world. Everybody was born, not speaking. They only shouting. But with time, everybody start learning. You open your mouth, you speak the language your father speak. You speaking the mother, I mean, your, your tongue, the language your mommy speak. So everybody can learn and be somebody. So I share this like this. All right. And it's about, and I said this, and I also I say IGP, sir. Your attention is needed. At, attend to this case, please, sir. You can see, after Sister Kemi said she's going to call IGP directly, I don't know, it's possible about the issue. But on this case, on this case, you know, they say policemen were involved, killed somebody, And the person they said the police kill, those police kill them. The picture also was there. They already accused Nigeria police that they kill people. And the person they said they kill and harvest all the parts of the person. According to Sister Kemi, the person is still alive. And Sister Kemi, Dr. Kemi Oluloyo, trying to defend police to prove to the whole world that What this over blog and all these people hiding, faceless bloggers, terrorizing people. If anybody want to blog, you want to talk, nobody, I believe, nobody in the world should be like, like should be covering their face if they want to blog. They should come out. Okay? You should be bold to do your whatever. The only people who cover their face, who hide, they are these killers. Okay? Uh-huh. So, Sister Kemi, trying to support, defend Nigeria police on this issue. And it doesn't mean Nigeria or Nigeria police are bad or Nigeria police are good. And that's why I said two ways. We have two people in police and that's bad and good. All right? Here also, all over the world, some majority will count with the country like this Canada example, they may produce more of good police because of the law that ban them because they have no place to go. If anything happens to them, they remain here. Quite like, it's not like us. That if anything happened to us in Nigeria or happen to anybody in Nigeria, they have another chance. Another second option. That's so. Look for a country to travel to and start another life. Okay? But some country, they cannot. They don't like to travel because there's no place like home. Really, okay? Mm-hmm. So, Auntie Kemi, Dr. Kemi, trying to defend police here, and it's possible. And I called Nigeria IGP. I said, this attention is seriously needed. All these things, to some people that are flying up and down on Facebook, they believe, oh my God, yeah, this thing, they talk anything. They did. This is a serious case. Because when these people, when these police were blocked then, they said they killed, when this boy, they, they, this guy, they said this guy was killed. This one. They said this guy was killed. And they harvest all his parts. At the end of everything, they said right now the guy is, is living. I mean, in Istanbul, in Turkey. There's nothing wrong. And it started me show when the guy was even traveling back to Turkey, Istanbul. On this. And already in the news. And that news, when it was blocked, on that page alone, thousand words. Imagine thousand people who share it also. Millions of people got this information on their head. And if it is true or false, Nigeria police need to do something. Because when you are talking about the criminals, these days, some of them also know police, of course. This lover know police people under them, they know police, they are inflations. And a lot of people, you don't know the serious messages coming from those funds. Actually, I said that they are being produced by some certain certain people who are close to the people that they blog seriously. They starting wrong in blogging. Ẹni watching, bá ti mọ ṣì When you are covering your face, you are trying to cover up now. They find, they feel offended by you talking, calling, I, eh, eh, I mean, calling Gist Lover every time. Gist Lover may be here as a person with another account. I mean, people who controlling it. They feel offended, but we want to talk about people committing crime. You pointing finger, then you saying to the government, to the world, that Nigerians, police kill, they involve in killing, and they also harvest the body of some certain citizen of Nigeria people say, wow, a lot of people cry. You understand me? I'm not saying they are good, but we discover maybe we discover later that maybe it's this false news because during that time, few election is few election is coming. I don't know the mission of saying this. Okay, I don't know their mission. Okay, when I came on social media, start talking. I came because I've been calling people to help me to blog also what they are doing to me. They refuse, and I, I, I did it myself. I have where I started from, and I know the reason why I start blogging. All right. And up to today, there is no compensation on, and the torture also continue. No problem. All right. Sister Kemi, with this, that's why I call IGP that IGP should try to do something about this It is about ti gbà lọ if this case is actually a false case is a false news like it's a lie if this laundry and blackmailing is not true because like you after killing they say Nigeria police and the pace of those police were there and uh, you know with Nigeria uniform police Nigeria uniform police uniform And they say somebody was killed. And after killing the person, they harvest, they sell all his all his parts. And if it's, a, it's if it's not true, then something must be done seriously, quickly about Jesus lover. Okay, Jesus lover we. I don't hate you, but you know people cannot be committing crime because they're pointing a lot of criminals facing evil. I mean, doing evil. They want to finish the good ones. Like my platform there is no page to lọ sókè bíi tèmi rí tó dẹ̀ fẹ́ wọ́n fẹ́ gbé but we are not going to relent no retreat no surrender so sister Kemi for supporting Nigeria police God bless you this is your right up and after that when I share it they are now send you to me oh. only with Kemi talk I just recognize when I saw it you said the the Facebook sent it to me and I pick it. A lot of people have been sending it to me. They said uh, even president or the uh, my prime minister, all the you know many people. I I share it to honor you. But after doing this, okay, auntie me? I saw a lot of people. Tí mi ò comments on the platform worry. They start telling me recommending all this for me because one matter ti sọ fún wọn pé tó bá ti recommend eléyìí fún Auto Bola á gbé sórí platform and people that they know It's not a joke. Few people here, they know that my platform is for dignitary, decency people, and the people that rule also, that want their country to be okay. So, Sister Kemi, I appreciate you, but I'm going to, I recognize and I accept it. I'm going to delete it now. Because after that, I, I will show you. A lot of people have showed me, they send me stars, uh, badges. what they do to send it to you, have earned. Eh? Okay ọmọ mi lélẹ̀ bá lọ́mọ mi ní fúnkẹ́ okay who is samuel adébáyọ̀ òjò bàbá bàbá tani i don't know i have not commented on this one and this one is like they believe i'm going to be sharing it on my post i'm going to delete it if you want to recommend i mean like uh, your followers your fans some people are not their fans I like Auntie Kemi some of things because and people also hate her. And I know what people are doing to her. And I know that she go deeper into people's case. And she said many truths at times, but people hate her. You understand me? I'm not saying it because she, I don't want her to love me, oh. And I'm not saying she hates me, oh. When you look at me, Auntie Kemi, kò fẹ́ kò sọ̀rọ̀ nípa mi rí. Ó máa ń sọ, ó ti mm, no, kò dárúkọ mi rí. Mo ti dárúkọ wọn several times. Orúkọ wọn ò pull crowd fún mi, oh mo ti solicit fún wọn rí mo ti mo ti attack àwọn èèyàn like fighting Ìyábọ̀ Òjó gan mo ti pe Ìyábọ̀ Òjó call Ìyábọ̀ Òjó out that was four five years ago ní totori àti Kẹ́mi because àánú wọn ṣe mígbà tó ń rán wọn lọ sí ẹ̀wọ̀n gbà of recent ẹ tún pé mo tún pè é ṣó ti yé bẹ́ẹ̀ yẹn but Ìyábọ̀ Òjó I don't I don't I want you to repent from some things okay torí tó máa ń pè yàn lóní kúrò rẹ̀ ó máa papọ̀ ẹ̀rẹ́ ni you did something of recent which is it can be good pé wọ́n máa sọ pé lọ support the other lady yẹn i want you to i, I don't want to come for you now because mo dẹ̀ máa sọ̀rọ̀ ẹ kò sí irú àwọn èèyàn tó support ẹ nínú system yìí i will pray for them the lord will wage war against anybody supporting evil though because we want our country because that our country they don't feel it for us if anybody is in this system trying to fight us because we want to just let our system kókàn emulate Canada little kókò jẹ ní little dignity like the way they have it and anybody support that evil for na our Nigeria to be spoiled again more for people to be doing evil the Almighty God will judge them okay so those of you giving me badge I don't need badge check my account number and paper there is there give put money if you don't put money don't send me badge if anybody give me badge tí mo ti máa ń badge tipẹ́tipẹ́ okay ó lè jẹ́ Facebook ló ń fún yàn tó bá ti fẹ́ recommend ẹ̀ sí ẹ̀mí ẹ̀rọ fún mi badge. torí mi tẹ love when you ask. ṣebí ẹni tẹ́wọ̀n bá ń tẹ love and like sí gbogbo àwọn tí president àwọn yẹn wọ́n máa ń tẹ love and like sí mi ò tẹ love and like sọ́dọ̀ ní tẹ́ máa fún mi bad fún don't give me badge because I share you on my platform you want to be using your platform to advertise your page ni to be destroy my page although you cannot destroy my page when it is time my page will come back to life I tell you bet me if you come to life page tí o ṣe é pa ni Thousands of pages, pages have been taken away. Thousands of pages have been taken away. And this one because a lot of people, powerful people, they, they study what I do because I say no to killing. I say no to terrorists. And I like Auntie Kemi again because she say no to drug abuse, all those nonsense things. That's why also I like her. And she's a journalist. And she live in America. She also resides in Canada before she was being deported. But, and I also pity her because of what people say they do to her because of all the blogging, all the what he, she have journalized that have caused problem for her, and I'm sorry for her. A part of things that have made me to love her. Okay? Torí tí ikú bá ń man gbẹ̀yìn, ó máa And those people who also dealt with me, they saying it that time with their representative on social media that they plan for her. You understand me? And it's true. All what happens to some people is just a plan work. The bad one now, they are now getting ego more. They even get boasting of money, boasting of more connection. When the people, the real people, doing the right thing, they try to destroy them. And in Nigeria, a country that two people being destroyed, if they are not being repented from it, the country will be destroyed themselves. And we are praying our country will not be destroyed. But the evil ones that wanted to continue to destroy the system of our country, The Lord will raise the standard against such people and will slay them. The Almighty God will expose all of them. We are praying and God will surely answer. And He has started. The mighty God has started a good job. We surely perfect it. Ìyẹn bó ṣe those of you now started sending me ẹ̀yà Júdà náà ti send mi lónìí. Fúnkẹ́ owó wà ńlẹ̀ pépà mi nìyẹn send owó síbẹ̀ tó bá fẹ́ má fún mi badge. O gbọ́ má mi badge kò ní bàjẹ́ yìí tó wọ́n mi ó ti yé bẹ́ẹ̀ yẹn ó ti ó ti yé mi so mi ò fẹ́ báàjì o kẹ́ni bọ̀dì má fi báàjì dọ̀tí page mi ok tẹ́mi náà bá dẹ̀ kí n tó continue if I want to select my pay I want to select my people I'm praying I want to select my people the people ti máa fara sí tó bá jọ ọmọ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ronúkúwàdà ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí o ṣe kó ronúkúwàdà tó bá ti ronúkúwàdà kí jẹ́ tó bá máa gbá mi bí bọ́ọ̀lù tẹ́ bá máa rò pé brain yín computer nítorí pé I will not use I will not love to use the power of God in me to shatter your brain I don't want you to be useless so I been careful I don't want to oppressor I don't want to mentor. I don't want people that be disturbing my mage. I mean my pay my life that be you know tó bá ṣe nǹkan fún ọmọ àníkó lọ ṣe burúkú fún ẹ because tẹ̀mí bá ti wá sọ̀rọ̀ ọ̀rọ̀ kan ṣoṣo ni ó máa affect ó lè máa ṣẹlẹ̀ lẹ́sìn sí ó máa affect in future and I don't want any problem from people tell me admire tí máa kó so platform ni pé yes I admire these people ones nínú industry o gbogbo àwọn celebrities máa ń sọ̀rọ̀ kì í ṣe gbogbo celebrities ló bad but majority of them majority carry the vote we have sixty five percent or seventy percent of them when they are bad kí la máa ṣe wọ́n ní tí ìbẹ̀rù ìpìlẹ̀ bá ti bàjẹ́ kí ló dé ṣe you understand me so if I'm talking at times don't gang me up let us And she be bí in Nigeria. èdè what you people don't know is this i'm talking now today speaking for nigeria i'm not living in nigeria ọmọ mi tí mo tí ọmọ mi ètò wà nàìjíríà ti dàgbà ètò jọmí lójú tó jóbìnrin ó wà lọ́dọ̀ mi bí ọlọ́run dẹ̀ nípa mọ́ mi lójú ètò wà nàìjíríà ọlọ́run bá mi dáàbò bò you understand me i'm not saying i'm not visiting nigeria but now i don't say that mi lè sọ o you never say never that i'm coming there but i'm pitiing people and because it's our home also And we can't say because we have escaped out of some mess, then we should allow people to be going through many things bad like that, horror. So I love people. That's why I'm speaking about Nigeria. If I don't, people have told me to shut up my mouth, that they've tortured you enough, that you have suffered enough, you are earning nothing from all these things you are doing. But I believe, because I'm sent by God, and those who trust in the Lord shall never be put to shame. Today may be tough, it may be rough somehow. We stand and we shall overcome okay so ìyẹn bó ṣe jẹ́ i'm coming out will select all my people that i like tí má dẹ̀ ti like wọn ọjọ́ kan máa sọ pé mo like eléyìí ó lè and if you like me kì í ṣe ọ̀rọ̀ fẹ́ àwọn tó pé people are using their team pé ta ló fẹ́ bá ṣe nísìnyí everybody reconcile they have no they are no longer fighting like what president we saw president and former president of Nigeria yesterday and the present president you understand me nobody can believe that you can see them together like that, like that. And you can see Funke also. They celebrate Funke in platform of that president of Nigeria. You see, it's a good example. We I want to emulate. We promise some things, and we want to emulate that. That people, him, that we are expecting many, we don't expect that from me, Pastor Emi. I expect because I folk and I pray. But you know what? A lot of Nigerians are not expecting what they are seeing these days. The power has taken over. The power of God, that is love. And I did say the article yesterday, I read under that somebody said, ó kàn fi angry face abẹ́ platform ọmọ oruko aṣáájú. I went to check it. When I checked it, it was a fake account, but there was a vital information there. He said, without ourselves, we are not useful. I will read it, mi ò fẹ́ ṣe mistake. You understand? I love that. Okay? so gbogbo yín tẹ́ ń fún mi ní báàjì yẹn ẹ jọ̀ọ́ ẹ fún mi lówó mi fẹ́ báàjì ẹ má ẹ má ba ẹ fún mi báàjì àṣìṣe má gbowó if you do that for me màá tú màá fi ẹnu mi ò ní jáde láti wá sọ̀rọ̀ o ẹ má ṣe burúkú fún mi ṣá i don't want me too i need money i'm working mo téèyàn bá ti ṣiṣẹ́ téèyàn bá ti mojú tó bá mọ́ra ó mọ what to do next let's talk abẹ́ um, hmm, secondly mo ti gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ igp ẹjọ́ ẹ jẹ́ nípa ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn is a big one because at that time go and check what they said on that they said even that guy they said they bought uh, kiri kan one uh, bomb like that to burst uh, I mean kiri kan it's not it's a dangerous thing that you cannot just wave it you cannot just rub it you cannot just uh, neglect it and believe that ó ti kọjá ó ti ṣe no ẹ̀jẹ̀ yẹn ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ta sọ yẹn please do something about it so far do you see it it's on my platform you can see Nigerian police uniform there And on my platform, president of that country have seen it. Prime minister of any country can see it. A lot of dignity, a lot of powerful people can also see it. Okay? It may not be terrible to that extent, but some people still down there, they still want it to be terrible. I don't know, may Almighty God touch people's heart and let Nigeria be better for at least for once. Thank you. So I'm going to gate to sh to show you the I want to I want to tell you about this um, on this page ẹ bá fi lọ́ọ̀fù sí ní bá parí tán tẹ máa fi lọ́ọ̀fù ẹyọ mẹ́rin sí pé ní ẹbẹ ṣe éètì mi tó kó sí wàhálà bá wa no no problem you put for bá bá wa no problem no problem no problem so i'm going to show you now on this one i share it i never downloaded it i share it hey, eh, something don't happen okay i'm coming i dey come. there is one police Nigeria police okay um mr kílò orúkọ ẹ̀ tí mo dárúkọ yẹn eh, aha i think it's this one. bẹ́ẹ̀ni sàn. kí ló ṣẹlẹ̀ orúkọ yín àti tó gbé wá sórí ètò yìí. orúkọ mi ní Ṣóyẹmí Fọmilọ́lá Abídèmí mo wá sí orí ètò yìí láti wá sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi nípa àwọn bí ọlọ́pàá ṣe assault mi tí wọ́n dé harass me physically. Oh. You can see on this issue, Nigeria police have sought a lady. But um, ṣé doctor no ni wọ́n doctor Oríyọmí Hamzat èmi náà ẹ jẹ́ fóyè fèmi náà tí bá ti parí school torí èmi náà ah, lọ́ọ̀ mo fẹ́ ṣe gbogbo ẹ̀ ni mo fẹ́ ṣe tí bá ṣe lọ́ọ̀ mo máa rojọ́ lọ́ọ̀ má jẹ́ kọ́ta mi rojọ́ kù hmm, hold on first so Doctor, Dr. Oríyọmí Hamzat There's a case also. I when I saw that, I want to. There's two on this one. Dr. Yomi Amsat Praise very well. Give kudos to the commissioner of Ogun State. Okay? Alamutu. Mr. Biodo Alamutu. Okay, you know, I told you I know him. And whatever, if I tell you something about somebody, find out. I'm not saying it's 100% okay. Oh. He's a police. Oh. He's a policeman. Ha. But then I told, I said it that the man also is a, I mean, provost. One man, I'm going back on provost is a, is a, is a, is a, kí lorúkọ ẹ̀ mopo ni mobile It's a mobile police and it's a provost. Those police that always arrest police. I said it that I know him. And Mr. Oriyomi Hamzat said When he called out immediately, the, the Ogun State Commissioner, that is Abiodun Alamutu, Mr. Abiodun Alamutu, they fetch out immediately the policemen, those policemen that actually assaulted this lady. You know, I was telling you, like, some of them will behave when the police, some police, Nigeria police, when they behave to you. You can see, oh, because I share those, uh, the irọ́ tí wọ́n ń Libicon, and I also want to talk about the another atrocity they committed because don't forget there was a time I cried because of police because the way they kill Nigeria police that time because people say I should forget stories I can't forget though that story they stole that police Nigeria police to death they break his head like this with stone that is Sotitobire church that time that scene of Sotitobire the way they kill Nigeria police that time people said what they are doing is not good also but that person that they actually stole to death may not be the one that is bad it may be good on its own but because some of the police are bad now some that are not bad they can also be robbed with those mud with those dirtiness of others and that's why I said there is God and there is devil èṣù wà ọlọ́run sì those who follow Satan they will behave like Satan and some people actually love their job like Mr. Olamutsu when I know him I told you he was young then he's my toasters but thank God me ìgbà fún wọn but me, ì bá wọn jà he's my toaster he's a very quiet and nice man when he was still young tí wọn ti marry you understand in fact I heard that ẹni tó wá fẹ́ gan bí ọmọ àdúgbò mi bí ọdún náà nìyàwó wọn kan jẹ́ bí ọdún ó so and I said to you that he's a nice person today what are they saying ẹni tó pè jáde ni wọ́n sọ pé ó máa ń ṣiṣẹ́ majority of people of said it ó that. What she bá a dẹ̀ ṣe ló ṣiṣẹ́ yẹn yín criminal Ogun State the whole Nigeria is watching you because I know Ogun State also produce a lot of criminal in Nigeria yes they have a lot of great people in Ogun State a lot of great people money rich I mean a lot of great people but also they produce more of bad people next to Ibadan and other states also join. There is no place there is no bad people, but the truth has to be said. Okay? Sorry, I'm not abusing anybody. Mi ò búyàn o, mi Please, I respect. All right? And I'm saying this authoritatively because when I said it that I know that man that time, after one week, there was something that wanted to happen. They already started want to be setting, want to set his, that uh, Ogun State police clinic in fire. By they arrested, yes, I didn't want to talk that time. Because anytime, tí bá sọ I know somebody, some criminals that on my matter. Tó bá sọ pé nìyẹn dá, wọ́n fẹ́ ni ẹnìyẹn jẹ́, wọ́n fẹ́ ṣí ogun tì. Ẹni tẹ́mi bá dẹ̀ sọ pé ó da, tó bá ṣe nǹkan tó da fún mi. Tó bá dín bá ló da, tí wọ́n bá sọ pé ó fẹ́ sọ di bíbàjẹ́, kán bá lè sọ pé mo sọ bad, àpérò mo pa ọlọ́run á wá sọ ayé ẹ̀ dìbàjẹ́ á wá ba tiẹ̀ jẹ́ á wá tú ẹ láṣìṣẹ́ á wá fẹ́ àti ẹlẹ́ẹ̀yà so don má ṣe nǹkan ní tó bá dáa sọ pé ó dáa tó bá ṣe nǹkan míì fún ẹ tó jẹ́ pé ìwọ ló wá sọ tí páàtì ẹ̀ tó mọ̀ sọ pé ó ṣe nǹkan báyìí o ó ti ṣe bọ̀ tí téèyàn bá ṣe fèmí ò ní máa sọ mo sọ ọ̀rọ̀ yìí àánú òjò pásítọ̀ yẹn mo sọ ní burúkú mo sọ ọ̀rọ̀ ìyá tó bí lọ́mọ mo sọ ní dáadáa ní tí ìyá ṣe ni mo sọ ní tí ọmọdé ṣe náà ni mo sọ so I will treat people accordingly bí bá ṣe rí ni ní tí bá rí ni kó o sọ ní tiẹ̀ má sọ pé bóyá mo pa irọ́ àbí pé ní tí mo bá sọ ìwà fẹ́ bàjẹ́ èmi ò ń ba nǹkan èèyàn jẹ́ ìyẹn bó ṣe jẹ́ let's listen to this kìíní ṣẹ́tírí. we defending people those police now because they said this lover said this is not real the all the information was bad okay we speak against it now again they want to talk about Nigerian police who put their mind? who try to shun some people this one so if you condemn this one don't say he's talking rudely to Nigeria police if anybody from Ogun State do good to me I will say good Ogun State are wonderful I learn my car iṣẹ́ car tí mò ń ṣe iṣẹ́ mọ́tò tí mo kọ Ogun State Ìjẹ̀bú Òde mo ti kọ mọ̀mí ti pàdé ọlọ́màjà pàdé àgbákò àkóbá àdábà ọlọ́màjà rí i ibẹ̀ ni mo ti kọ́ a ní ìrédè jáde ń bẹ ìrédè sì máa jáde because it's part of the mission and now I believe when I came to Canada I know they do cars in Canada I'm going to go to my business when it is time all right let's listen to this. ẹyin ni. bẹ́ẹ̀ni sá. kí ni ṣẹlẹ̀. thank you very much sir. ní on the tenth of January which was two days ago Wednesday three o'clock àwọn àbúrò mi ní àbúrò bèjì wọ́n ló gain admission sí taswed so as a fresher mọ́mí mi àti mi ní pé àwọn gbọ́ history tó ṣẹlẹ̀ ní ìjẹ́bóde bó ṣe ń pààyàn so àwọn fẹ́ jẹ́ kí wọ́n dá lọ. Can you listen to that? This person reporting now if I'm the one saying this now they say Otobola Bola hate Ijebu people. You know, a twins brother and sister gain admission to taswed that is Taye Shola Arin College of Education. They have two university, I mean, two higher institution in Ogun State. Taye Solarin. No, what to know, not in Ogun State, in, in Jebu area like that, and one in Jebu Ode, and one in Jebu Gbo. Osu and their task ways, you know. Now this person gain admission, these two, and they, they, they, they, they try to, you know, because they said the parents will know already that there's a lot of atrocity, a lot of killing happening in Ijebu-Ode. Ṣé it's not my mouth o. It's not my mouth that said it o. Somebody, because now when you talk about Ijebu, they say it's abusing Ijebu, it doesn't give respect to Ijebu. It's disrespecting Ijebu people. This person is talking from his experience. They said it already that they are killing people and almost they are almost killed. Wọ́n fẹ́ pa wọ́n àtọlọ́pàá ìjẹ̀búgbò ìjẹ̀bú òde o àti àwọn o àwọn ará ìlú gọgọ o they are killing nǹkan tọmọ yìí nìyẹn you understand me and they have good commissioner in Ogun State having a good commissioner of Ogun State police commissioner it doesn't mean some police cannot be bad and when you look at the face of the police pàápàá wàá ti rí ó ṣọ̀pọ̀ báyìí ó ti bú ẹ̀rẹ̀kẹ́ ó tún bóra gan wàá ti mọ̀ you know Nigeria police you know they normally they, he look what's up owó tó dẹ̀ bè lọ́wọ́ ọmọ kékeré kan one fifty thousand you understand me even Tori wọ́n ti rí everybody when you gain admission like that she o ṣe ritual ni how did you get money to pay why are you going to university you understand me so they will charge you some are bad to be sincere they are very very bad at times when you look at what they are doing most of the time before today because I am very sure that they're going to try their best. The government, the area department, eh, department, police department, soldier and others, they're going to try their best. But before, they are worst. Okay? So when they kill them at time, when the people challenge them, when they lie against them, when there is problem, people when you are speaking for them, they see you like, Olori Buruku ni ẹni. Ṣó ti gbàgbé nǹkan táwọn eléyìí ṣe ni but I want you, Nigerian citizen, to notice one thing, to know that definitely it's not all that are bad. Because eléyìí ṣorí pupa, komi mí pé gbogbo èyókù lọ ló pupa. Gbogbo aláǹgbá kọ́ ló lórí pupa o. I tell you, it's not all police that are bad, and there is not all of them that are good. Okay? Let's listen to it. Àwọn tó jà mí lólè níjẹ̀bú òde anytime we are talking about Ijebu they say you are rude anybody that has done evil against me that is from Ijebu when you want to complain like this they say you are abusing Ijebu but you can see what this lady said it's not me o oh. ẹ jẹ́ àgbọ̀ sọ̀rọ̀ jàre. orúkọ yín oh, public assault. Thank you very much, sir. Me on the tenth of January, which was two days ago, Wednesday, three o'clock, I'm àwọn àbúrò mi ní àbúrò Beach. wọ́n gain admission sí TASUED. So as a fresher, mọ́mí mi àti minute day àwọn gbọ́ history tó ń ṣẹlẹ̀ ní ìjẹ̀bú ní bó ṣe ń pààyàn so àwọn fẹ́ jẹ́ kí wọ́n dá lọ pípé kí n tẹ̀lé wọn tó jẹ́ ẹ̀gbọ́n so ọ̀rẹ́ mi wá sọ pé instead àwọn máa gbé mọ́tò tó ló ti wá sí wàhálà rẹ̀ ogun bá ṣe lọ sọ́jà lọ́ra fún tòun yẹn wá ń bẹ̀ wọ́n á gbé ká kú sáré lọ ká padà sí ìjẹ̀bú hmm. kò jìnnà sí Ìbàdàn so ìgbà táwa ń lọ ibi ní garaji ńlá gbà a ti pàdé ọlọ́pàá tó pọ̀. I'm sorry to say this K1 why are you living in in Ijebode. You know the other day there was a time I said that. See, the, somebody said to me that since the time K1 came to Ijebode, a lot of atrocity. They said their ladies started doing more ashewos, like selling drinks. Their men, courtism and killing is more rampant. They, they, they said that too. When I was saying it, because God forbid now, when I came to Canada, do you know what I was saying? It's not me. Oh. I said no to killing, say no to uh, this, say no to that. Say no to bad thing. If anywhere you, we, we can tell you purposely and deliberately in even surrounding. It should be a good example. I don't want to talk much. Why they you living? That's where you just finish your resort in Ijebu-Ode. And the people are carrying the news like that. A lot of news like that in Ijebu. That they'll be, and every time, every day like that, every year like that, they'll be the one. They dress the most dress, dresser, sharp dresser in the whole Nigeria. It's Ijebu people the best sharp dresser that they will go to do the Oba. They go to do the Oba, they do a lot of things. You can see that some other people, other tribe, other state, saying that, okay, they cannot allow their children to go to school alone. They have to follow them because they are fresher, they are new in the area. So because so that they will not go and carry them and kill them because a lot of killing is operating, is happening in Djibouti. Because Even with the way Ijebu Ode is where Wasiu reside. Build the house, those that just sick house of Wasiu and they build in Ijebu Ode. The only story we'll be hearing on this thing, how he has uh, departed from one wife to the other. We don't want to talk about that. And they said uh, your facility is, you, is they are killing like that. They are saying it on social media. Are you not ashamed? And you Oje jẹ́ oyè kan. No, I just feel respect fún wọn. Wọ́n dàgbà down. 64 years. Torí wọ́n máa tó tún pé 65 báyìí sí ẹni ẹjẹ Mayegun of Nigeria àbí báwo ni lẹ́lẹ́jẹ́ ń gbà yẹn a tún sọ pé general manager of universe why is it that eh, your uh, surrounding they say they are killing people and the court you i mean gbogbo nǹkan tẹ̀lé ṣe níjọ́ yẹn because all these things now people will not talk about it when you just Auto because àwa tá a dẹ̀ ń sọ̀rọ̀ tá a ń sọ tìótọ́ yẹn tá a sọ pé this is what they are doing that facility and that surrounding we actually want innocent people in that place to be safe, but people who are doing it they want it a lot of Ìjẹ̀bú people are on social media Ìjẹ̀bú Òde at Ìjẹ̀bú gbogbo wọn yẹn they are in the, on Facebook part of people who mount Facebook just for secret not to be open they doing all this occultic uh, occultic something wọ́n wà lórí ibẹ̀ yẹn ó ti yẹ bẹ́ẹ̀ yẹn Wàsíù your assignment what is your mission in Ìjẹ̀bú they said this to me oh and I've said it before that they said since you came to Ìjẹ̀bú there are a lot of bad things happened there before but it now triple it double kí ló dé torí bẹ́ẹ̀ when you get to a place you your benefit should be your you should be you should be a reflection of good okay Oh hmm. yeah, sọ̀rọ̀ ẹ lọ. ọlọ́pàá la fẹ́ sọ̀rọ̀. ọmọ yẹn ti ń kọ́kọ́ one thousand naira each kẹ́hìndé wọn dáhùn pé ah, one thousand naira ṣòwò ọlọ́pàá ẹ̀ mú wa kémi lọ ṣẹ́yìn àwọn tó ń tajà pé ká máa fún two hundred akọ́kọ̀ kan gbowó náà ni àwa aṣẹ́wó yẹn but unfortunately for us nígbà tá a máa fi wọ ìjẹ́bódì gangan níbi ìjákun junction tí a máa fẹ́ yá síta sweden the last policeman set of people tá a pàdé àní káṣù mọ́ so ìgbà tí wọ́n débẹ̀ wọ́n ṣàtúnáwó bó ṣe máa ń náwó aṣáà ni pé ah good afternoon aṣáà kí wọn wọn ní okay park by the roadside which we did at the park the roadside wọ́n dẹ̀ check particulars wọ́n check driving license everything was completed. Oh, thirty minutes later wọn sì rí nǹkan wọn sì pé kì í pé ká ṣí búùtù díìtì tó jẹ́ pé ẹ̀gbọ́n tó tẹ̀lé mi ọlọ́pàá ni wọn Ogun State ni wọ́n dẹ̀ ti ń sáàbù ó wá ní pé wọ́n á ní pé ah, ẹ jẹ́ ká ṣe pé iṣẹ́ bóyá iṣẹ́ wọn ló ń ṣe pé ẹ jẹ́ ká ṣí búùtù fún wọn gbogbo anigana wọn gun lá méjì mo ṣí gbogbo búùtù yẹn ẹrù aṣọ ló wà bẹ́ẹ̀ ìtò oúnjẹ wà fún stọ̀ mo ṣe everything wọn rí for five minutes later wọn ò fi wálẹ̀ ká lọ wọn á jókòó sí inú mọ́tò àwọn àbúrò mi ṣàwọn àǹtà ọtí yẹn mi wá jókòó sí inú wọn fẹ́ pè mo wá mú kọ́ pé kí n pè ẹ̀gbọ́n mi tó jẹ́ àti dáàdì mi pé ariwo ọlọ́pàá dára dúró sí ibà for the past forty five minutes náà tíjẹ́ ká lọ bí one another police machine ń bọ̀ látọ̀kan nìyẹn kò sí name tag lára wọn kò sí nọ́mbà kò sí anything wọ́n dé fìlà mọ́ pò bó ṣe ṣí ilẹ̀kùn ká mọ̀tò yẹn bá kàn gbà fún mi ó kàn là mọ́lẹ̀ ó kàn fọ́ mi ní etí ó gbé ẹ̀ṣẹ́ fún mi ní àyà ó fi ìdí ìbọn gbá mi ní gbogbo ara ẹ̀ òun láti ìjẹta kí ọwọ́ mi ṣì wù up to this moment tẹ́ bá tẹ gbogbo ọwọ́ mi bíbá ó wú ó fi ìdí ìbọn gbá mi. Is it just me or have you been to Uniprix? How did you know? You look great. You know, with my pharmacy, I got my vaccines, nausea pills, and travel advice all in one trip. Is that easy? Yep. All inclusives are the best. bá mi tó ní tó bá kọ pé ètè máa yìn òun máa yìnbọn fún èmi wípé èmi fẹ́ jẹ́ kán gbaṣẹ́ lèmi ń ṣe fídíò mo tún wá ṣàlàyé fún pé ah wípé mo fẹ́ pé pé I was telling mi mo bóyá ibo òpó kún ṣe Yorùbá pidgin i was telling you that i wanted to make a call through to my sister so that she can speak with you ó gba phone ó ní tèmi bá corporate ó máa yìnbọn fún mi ó gba phone ó wá rìn lọ síwájú number dáàdì mi ti gbọ́ torí orí kọ́ọ̀mù wà Never to gba fóònù yẹn dáàdì mi phone no, bro. Me mi ìbejì ni wọ́n táìwò ẹ ló bídèmí kí ló ṣẹlẹ̀ kí nìkan kíkan mú nìkan báyìí lóyún yá gbé fóònù lọ fọlọ́pàá as an elderly man the next thing bàtà máa rìn We ká lọ bá níbi patrol ó ti gba fóònù yẹn wá ń gọ̀ bó fi sápò ó nílé ni èmi ò ní lọ ó dìgbà tí mo bá one fifty thousand naira as a literate person inú mọ́tò bó ṣe tá láti ní one fifty thousand naira for what oníṣẹ́rí èmi tún claim right wọ́n ṣe kíní kan látọkùn wọn àyìnbọn fún èmi sẹ́wọ́n tí ń kọ́ kìbọn rẹ jì. Ah. bí ọ̀rẹ́ mi ṣe wá sọ pé wò ó má jẹ́ kán waste life bí àwọn pípọ̀ ìgbóyà wọn ti lọ mọ̀ kó má jẹ́ kán waste life ṣáà rọra dùwọ́ dúró sínú mọ́tò ìrẹ̀ náà bẹ̀gẹ̀ àwọn àbúrò mi ń kúnlẹ̀ wọ́n ń bẹ̀ àwọn àgbàlagbà méjì kan báyìí tó ń kọjá náà wọ́n ń bẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sínú mọ́tò wọ́n á snap plate number pé ìyá yóò gbọ́dọ̀ jẹ mí gbé wọ́n á snap plate number yẹn mo wá ṣe fídíò ọlọ́pàá yẹn dó ìtọ́sọ́ kẹ̀mí ìfẹ́ kó rí mo bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ni mo ṣàmì jẹ́ kí mo ṣe fídíò ọlọ́pàá wọn á fi sí ìsàlẹ̀ mọ́tò sódà ìwé náà sí ìtàtọ̀ ká má fàrọ̀ ògùn gbàtà sí pé àwọn èèyàn ṣàǹbẹ̀ ó ṣàgbà pé kán mú fifteen thousand naira wá owó kíni ẹnìkan wá gbé sí létí pé it's better kó fún ẹni yìí ní fifteen thousand naira kẹlẹ this place is very dangerous ṣé mo ti gbọ́ gbogbo news tó ń ṣẹlẹ̀ ní between Ṣàgámù and Ìjẹ̀bú ni bó ṣe ń pààyàn tí wọ́n bá waste life ẹ̀ life ẹ̀ ju fifteen thousand naira lọ that was what the woman told me mo wá ní pé pé kó mú fóun wá kó jẹ́ kí n ṣe transfer mo ní cash o gbẹ̀mí yẹn ni pé má fún ní cash kò sí evidence pé fẹ́ nìyí lówó o ó wá ní sẹ́ pé èmi fẹ́ outsmart èmi street èmi fẹ́ outsmart òun kémi má sunmọ́ òun sẹ́ òun máa yìnbọn wípé kí àbúrò kémi sọ transaction code tèmi kóun ṣe transfer lórí fóònù mo ní à tó bá máa pa mí lẹ́nu wá tètè pa mí ní transaction code yẹn mi ò ní fún ẹ bó ṣe ní pé káàbúrò mi wá bá mi pé kó gbà nìyẹn wípé kémi má sunmọ́ òun àbúrò wọn àgbà fóònù yẹn ó wá ṣe transaction pin ọmọ kékeré tí yẹn jẹ ó yẹ kó send yẹn bẹ́ẹ̀ not knowing that wọ́n ti act, hack wọ́n ti di act ti hack account beneficiary in the in the way that wọn ò ní lè rí orúkọ ẹni yẹn ìgbà tí wọ́n ṣàṣe transfer yẹn wá ṣẹ̀ṣẹ̀ jẹ́ ká lọ ìgbà táwa dé ó sí àwọn ọmọ yẹn mo wá lọ check debit alert yẹn mo wá rí i pé ó kàn gbé bí àwọn mo lọ check previous debit alert wọ́n máa ń gbé orúkọ síwájú ẹ̀ kan NIP mo kàn rí pé account number nìkan ni ó gbé wá ní ọ̀dọ̀ tìṣẹ̀ mo ṣàyà gbogbo fídíò ọwọ́ mi mo ní everything ní mo ti sẹ́ǹdẹ̀ tí wọ́n wà lórí fóònù mi bàtà wá dé ìbàdàn padà wíwá ayẹkẹ lọ́sọ́dọ̀ àwọn ọmọ mi ní Wesley mo wá sáré lọ sí ṣúkà tó ibẹ̀ ní power bank máa fóònù tilẹ̀ kú mo wá rí pé wọ́n ìrònú mo wá lọ sí private hospital pé kí n lọ lọ́jọ́ kan bí wọ́n ti fẹ́ treat mi gan ti fẹ́ gba wọ́n wá ní ah wípé sísìn kan tó ṣẹlẹ̀ private hospital ni wọ́n ní believe wọn àwọn pé wọ́n fọ́ọ̀mù ẹni pé kí n máa lọ sí general hospital pé kó jẹ́ government to government that would be better gba tó di àárọ̀ ọjọ́ kejì ẹ̀gbọ́n mi wá pè mí wọ́n ní pé àwọn ti trace gbogbo bank statement torí mo send login mi sọ pé kó bá mi check ẹ̀ wọn ò rorúkọ pé kí n máa lọ sí access bank on getting to access bank ní àárọ̀ àná that was seven thirty èrò pọ̀ mo ṣáàdúró kan bíi ten one ten sí mo wá èsì nǹkan tó ṣẹlẹ̀ fún mi ó rí ọwọ́ mi bí account manager yẹn ṣe take ẹ̀ pé bó ṣe máa ń ṣe nìyẹn pé wọ́n ti witness kind of scenario tẹ́ pé àwọn èèyàn account they will not find name mo ṣáàdúró sí the four ní àná yẹn ẹni yẹn wá fún mi ní business card ẹ̀ pé okay when you get to at night please call me mo wá text ẹ̀yẹn lórí wáṣà pé you were the one that gave me your business card ẹ̀yẹn anything, i'm going to work on it mo wá I can't ní to be ní bèrè account details báyìí wọ́n ti mo ti wọ́n ti ṣiṣẹ́ wọ́n open case in your access bank wọ́n notify mi bí wọ́n ṣe ṣiṣẹ́ lórí account mi ìgbà tó wá di lẹ́yìn tí mi wá lè dìde ní twelve o'clock gbogbo apá ń Me mí mi lè dìde mo wá rí i pé mo wá sọ pé torí kó jẹ́ ìbọn ni wọ́n fi gbá mi ní kíní yóò ṣe lọlẹ̀ pé tó bá jẹ́ kí nọ́mà wọn ò dín ó máa mi tí wọ́n pa pé kí n máa bọ̀ bíbá kí mi lè dìde ìgbà tí torí tèmi mi tún dé sí ìbàdàn wọn ní kì before we go let's go to Adioyo. since wọn sọ pé government gbàtàdá adéọyọ aṣáàgbàkadà ṣẹfìtì gbogbo ẹ ló wà lọ́run tí mo kó wá sí ìbàdàn wọn treat mi mo gba abẹ́rẹ́ kódà oògùn tó fún mi gan mi mọ ibi tí mo sọ sígbà tá à ń bọ̀ wọn fún mi ní abẹ́rẹ́ wọn ṣe everyday wọn wá ní pé tí bá ti kúrò bíbá ìpè ká máa bọ̀ ní bíbá ìpè you can use your platform to help us before then àwọn èèyàn ti ń pè mí wọ́n sọ pé ẹ̀yin ṣówó mi ni mo fẹ́ kìíní kò kìíní kò pé àwọn bàbá mi set it out pé kílódé tí mi ya video I now told them that èèyàn gba fóònù lónìí fẹ́ I could not make any video during that process but the only thing I could do nígbà tó ń rìn síwájú ni pé mo bẹ̀rẹ̀ mọ́lẹ̀ mo dẹ̀ get screenshot mo get ojú ẹ̀ even though it was not that clear mo get ojú ẹ̀ níbi video tí mo ṣe plate number patrol mọ́tò tó lọ́wọ́ ní patrol number yes I have everything uh-uh. against them ó mo ti sèǹdẹ̀ sí ibi báyìí ṣó ti yẹn ẹ jẹ́ àwo. debit alert yẹn náà mo ṣe everything. ó yá ẹ jẹ́ àwo mọ́tò tí wọ́n gbé jáde nípínlẹ̀ Ògùn. mọ́tò. wọ́n polówó nínú fíìmù nínú kìnìún yẹn. hmm The uh, ah, that's the plate number is there. police force eighty three sixty seven c ọdún wọn ti sọ̀rọ̀ ọdún kọmíṣánná ti sọ. àwọn eléyìí èso ọlọ́pàá mọ́ o ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn mọ́tò yìí ni wọ́n fi ń dáná kí tí wọ́n sọ pé ọlọ́pàá làwọn o police force eighty three sixty seven c Toyota Hilux eighty three sixty seven c nọ́mbà yẹn nìyẹn o i take a lay up yes I ah, just take care of. ojú ọlọ́pàá yẹn nìyẹn. sójú ẹnu. bẹ́ẹ̀ni sá. there are three there are four now. Ah, there are four numbers. four in numbers. àwọn ọlọ́pàá yẹn nìyẹn. bẹ́ẹ̀ni ìkejì tó kọ́kọ́ ń check particular ni eléyìí ló fẹ́ yìnbọn fún mi tó gbé ìdìbọn tó fi nà mí ó gbá mi lẹ́sẹ̀ tó fọ́ mi ní ìsàyà ṣì ń dùn mí ah. internal bruise internal injury mo sustain gbogbo ara mi mi ò lè dìde èmi nìyí nígbà tí mo délé ní sókà tí mo fi gbogbo kìíní ọ̀hún ń ṣe lóṣù yàn síbẹ̀ tí kò lọlẹ̀ yìí láti jẹta. Ah, ó ti dà wọ́n ti dá àwọn eléyìí mọ̀ tá a bá rí wọn. inú fídíò dẹ̀ mo ti screenshot torí mi ò lè yà wọ́n inú fídíò mo ti screenshot tí mo zoom tí mo zoom wọ́n wá ní èmi street lèmi wọ́n dẹ̀ mọ̀ ké kí there is no how mo lọ sí school mo dẹ̀ mọ̀ òfin mo dẹ̀ mọ̀ right mi. why on earth you tell me not to press o ṣé wọ́n lo ra phone fún mi ni pé mò ń pè mo tún ní mo ní ẹ̀gbọ́n ọlọ́pàá kò dá mi lóhùn dádì mi lọ́ba ó dẹ̀ gba fóònù wọn ó gbà ó sọ sápò ni ó wá gba fifteen thousand not even know that it was thousand naira mi òun náà ló máa padà kó ba tó ti fi save life mi bóyá gba fifteen thousand naira báyìí ó dẹ̀ jẹ́ ká lọ a dẹ̀ wà bẹ́ẹ̀ for more than one hour. I don't understand mo máa sọ mo máa sọ kìnnìkan kan ni fine you can't have your way all the time àwọn kan wà tí wọ́n á fún lórí yẹn easily àwọn tí ò bá ti fún yín let them go. tí wọ́n ṣe sọ pé tí ọba gbowó lọ́wọ́ lẹ́dí lánàá wọ́n kú àlejò ọkọ̀ àwọn fẹ́ẹ́ sì pé òun apá náà. wọ́n tún tírẹ́tìnì tó ń yìnbọn mo ní fídíò kan mi ò mọ bóyá mo sẹ́ni tó fi ń kọ́ọ̀kì bọ́ báyìí tó ṣe báyìí pìkìpìkì tó ń fìbọn tírẹ́tìnì láìfù mi ibẹ̀ làwọn èèyàn ti wá bá mi pé don't let this person waste your precious life you have a lot of things to do in life. àwọn dead body tó wà ní area bẹ́ẹ̀ kò ń ṣe hmm. àwọn yahoo guys ní ọ̀nà ṣiṣẹ́ hmm. because àwọn náà ń ṣe wọ́n ti dá mi dúró ní along that street náà rí tó yẹ pé i was going to Ìjẹ̀bú-Òde also tó dẹ̀ yẹ pé wọn ò mọ orí èèyàn tí mo jẹ́ mo dẹ̀ jókòó mo dẹ̀ dúró mi ó dẹ̀ ní you you calm down mo dẹ̀ bọ́lẹ̀ ó tẹ̀ gbogbo bag mi kò rí ẹrù òfin nínú bag mi so later on they bring your phone mo ní why would I give you my phone this is my personal phone so ó force láti gba phone mi so gbà tó wá wò ó wá rí white lórí phone mi bó dẹ̀ ṣe ló ní ìyá ìyá ọgà mo ní mi ìyá ọgà mo ní what do why you harass me this way when i'm not god so kind my wife now call from uk ó ṣe pé ó wá ó wá shock What dàbí ẹ ó ní please what are you doing with my man Do, please don't hurt him oh. please please please ó I ṣe ní please can you give us something money? i'm not giving you any damn here yeah. and i leave. ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló tún dé o CP Abíọ́dún. alámùtú mo tún dé ẹsẹ̀ tí èyí tá à ń dúpẹ́ sílẹ̀ kan ẹ̀dẹ́kùn sí àwọn ọlọ́pàá tí tí tí ẹ sàkó nàìjíríà tí wọn ń darí lẹ́ tí oògùn ní ẹkún ni wàhálà ìpínlẹ̀ Ògùn ti pọ̀ jù náà pẹ̀lú àwọn ọlọ́pàá òfin ọtọ ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lò ní ṣé kìí ṣe the same thing ni. Ah, Ah, CP Abiodun Alamutu ẹ wá wọn ọkùnrin yìí o ẹwọ bá wa kọ́bí ọlọta jáde ọlọ́pàá yìí a fẹ́ mọ o gbogbo ẹ̀yẹ ẹ̀yẹ wa lórí Facebook lórí TikTok lórí Instagram ẹ ẹ o ọlọta so. uh, that is it it's not yet finished but the the lady have said it all and then now calling the Ogun State Commissioner of Police Yordan Lamotsu and I have another one they said already the case have been set to, those police have been arrested that the money they pay the money back the money is not the issue this time around although I believe that they going they are not going to go scot-free and stay in Ijebu Ode a police officer will be cooking and they know those people as a girl and the other little children going to school they know they are innocent people and they were cocking but gun tell me i'm sorry to say you see if they caught people if they cannot use a lot of them they use police gun to rob but i don't want to say much about this now on that one that i posted first telling you about that is on my page right now They said in Anambra, what that case that been posted by this lover was a cook story by some people and um, because money was involved that they said this lover and some other people they got a lot of money is a dollar in dollar and those guys the person they said they killed was living in Istanbul that one I think he's going to have a lot of fraud case and some a lot of money laundering and some other bad, bad thing, killing and terrorism like that. So we said the Nigeria police should do something about it. But also this one, you know, when you look at this one, if you look at this one, and then later you saw that one on the platform, if you don't you don't look at it in two ways, you believe that nobody should speak against, I mean, speak for Nigerian police because they are they are terrible somehow. I tell you, we've seen it. I told you the other time that the Nigeria police was being collected money from me, said they want to file the case. And that time I said, I don't want to file any case because I know all these people that they just want to, and that time exactly that's what I think. They want to use system to find out maybe I still remember the place that they trying to destroy themselves that time. And I, I try and I say yes. They sent somebody, a police officer, like the police is like trying to be like a uh, person who cares ẹ wò kí ló tẹ̀ ń flag àkáǹtì ẹ no problem ṣá continue ẹ máa ṣọkú ní gbogbo ẹni tẹ̀ ń flag ẹ ikú àìtọ́jọ́ rẹ̀ máa kú so they use using system that time to to find out which I pay I can't forget Olúṣọlá ẹ̀rìn. And this, all these people now, if they sack them later, all the people who cause all this problem also, they may be looking for them. And that's why we see a lot of killing, a lot of trouble, a lot of some misfortune will be happening in our country because of a lot of things. Because even if they are being sacked now, they're going to be they're going to be bitter. They go they are going to be feeling as if and then they'll be looking for the people who actually expose them. And what they are doing is not good. Exactly what they are doing to what He said, Olushola Henry that time, Olushola. He's a police officer, is even SAS, that I said is working with K1. Collected money, 250, said want to fight case from Abuja. I said, leave these people, I don't want, I, I'm not leaving Nigeria. They've done their worst, God, I, I forget, I move on. They say just for people to be safe and that I pay money. And the next thing, he went to K1's house, he'll be taking picture when he was with K1, and he'll be sending it to me that just to tell me that they want to collect the money they want to buy it. And when you are talking, they say, hey, you know what? She's just lying against people. Okay? Uh-huh. So, and that Olúṣọlá Erin now, me ò mọ̀ bóyá ìwà níṣẹ́ ọlọ́pàá o bóyá dẹ̀ ìwà ń bẹ̀ bóyá dẹ̀ ti yọ níṣẹ́ bóyá dẹ̀ ìwà ń bẹ̀ wọn ti ẹ̀ ń yọ wọn ń ṣẹ̀ majority of them tó bá ti lè jẹ́ big people you know what this happened in Ẹ̀jẹ̀bú-Òde in K1 as um, Máyégún oyè òṣìṣẹ́ máa wá káàkiri àbúyín sá o ló ti yẹ yín mẹ́rin ẹ má dẹ̀ ṣàwò sí mi àzẹ̀máyégún tẹ́ bá máa wá àti oyè oríṣiríṣi orí burúkú tẹ́ bá ti oyè yẹn ìṣò destroy the country ẹ tún notice ni ẹ̀yin àwọn ọba tí ó máa ń fún àwọn èèyàn lóyè yẹn pé gbogbo gbòòrò ń dàrú sí the the police are getting worse the everybody okay so but though they say they arrested them they retrieved the money but it's not the issue already wọ́n ti bójú ọlọ́pàá jẹ́ bọ́n ba ayé wọn jẹ́ bọ́n tún dáwọn dúró náà sìn systematically iṣẹ́ òṣì náà wọ́n máa tún lọ ṣe yáà tó bá ti dá wọn dúró sí náà ìdá kan tún jọyìn amúrọ̀bà ọ̀kan tún mọ̀ pọ́n ti mọ bọ́n ṣe ń gbébọn káwọn náà wá bọ́n ṣe máa rà bọ́n tó wọ́n máa join group you know so at this junction now we don't know what to what can we do to to cover this we continue náà ni okay pọ̀jù tó bá ti rí amúrọ̀bà tẹ́ bá mú amúrọ̀bà ní bọ́ńbà tó bọ́ńbà báyìí finish them up kò sí mẹ́sì fún wọn tẹ́ bá ti mú amúrọ̀bà tó jẹ́ pé wọ́n wà lójú iṣẹ́ tán lọ rọ́ọ̀bù báyìí tẹ́ mú wọn fínísì ni ẹ pa wọ́n dànù ta ọlọ́run dájì mi kò ń ṣe ìdájì kọ̀ọ̀kan tẹ́ bá ti mú wọn rọ̀bà pé wọ́n ń jalè báyìí lójú korojú ẹ pa wọ́n dànù because àwọn eléyìí tó bá rìtáyà àti àwọn èèyàn tí wọ́n bá jẹ́ pé wọ́n dá dúró sí i because eléyìí owó tó gbà fifteen thousand yẹn àti gbogbo atrocity àti wọ́n ṣe gbé it can cost him his job and all those people in the clinic àbí suspension you understand me àbí tó bá di pé wọ́n ti terminate appointment wọn pátápátá iṣẹ́ crook iṣẹ́ wèrè náà máa tún wá máa bẹ̀rẹ̀ sí í ṣe láwùjọ bó o sọ fún wọn gan pé ibi tán ti ń pààyàn yẹn kẹlẹ ní kọ́ lọ kojú àwọn tó ń pààyàn wọ́n máa lọ darapọ̀ máwọn tó ń pààyàn láti tún pa àwọn tó ń sọ pé kọ́ lọ ṣọ́ yọ̀nẹ́sà tẹ bá dẹ̀ rí wọn báyìí ìmí nínú wọn ní wọ kiri mo ti jẹ́ fìtì wọn apart from olúṣọlá yẹn mò ń lọ níbi ọ̀nà sínágọ́gù yẹn ní ọjọ́ yẹn lọ́hùn bí mo ṣe wà nínú mọ́tò ṣọlá ló drive ọmọ mi mo wá ṣe kọjá bíi synagogue báyìí mo ṣe débi orí bridge báyìí wọ́n kàn dá mi dúró ni àyà mi já wọ́n gbé báyìí kìnnìún wọ́n wá gbé wọn wọṣọ but wọ́n wọṣọ dúdú dúdú wọṣọ police black they put on black black ṣé black black don put yẹn ṣé kìí ṣe cultism kí gbogbo máa wọ aṣọ kìí ṣe aṣọ ọlọ́pàá there is no sign of police the leader said to me that I was scared tó wáyé mi mo dẹ̀ wá mọ́tò jẹ́ wọ́n béèrè driver license wọ́n ṣàbẹ̀rẹ̀ gbogbo nǹkan wọ́n rí everything nígbà tó yẹ máa yá wọ́n ní tinted glass mo fi eh, certificate i mean uh, eh, any permit i show them the permit of the tinted uh, glass they said kìnnì kan ṣàtún wá ẹ̀sùn oríṣiríṣi ìgbà tó ṣàyà ó wá di kìnnì kan náà ah, okay let's go to station kó gbé mi kó bẹ́ẹ̀ because ẹ̀rù wọn bà mí wọ́n dẹ̀ gbé ìbọn dání ìbọn ak forty seven the way they will round you armed robber ni mo pè wọ́n wọn ọ̀jọ́ ọlọ́pàá but but eventually wọ́n wá lọ sí i was like ta ló wá ń kọjá oníjọ́ ẹ̀ mò ń sọ̀rọ̀ pé divine ìwé ṣe kọjá nìyẹn kí la fẹ́ lọ ṣe o báwo ni divine ṣe wá wá síbẹ̀ o ọmọ ìjẹ̀bóde divine ní bá ń jí kinní kan ọmọ ìjẹ̀bóde yẹn nọ́mbà ṣáà ọmọ wa bá lọ station jẹ́ lọ station mo níbi tí mò ń lọ ó béèrè owó tó béèrè á fún níyẹn ó dáa lóhun ògbà níjọ́ yẹn inú wá bí mi àṣẹ ní ọjọ́ yẹn ṣé kí n sọ fún yín ké mọ ké wọ́n wà nù ọmọ nípa ọlọ́pàá tó tó dá mi dúró àwọn pípù tó lọ harass mi yẹn báàbùrì lè gbà tí mo wá débẹ̀ lẹ́ẹ̀kan náà ti kíní kan dé dìbà ìlú bá ṣe pé kẹ́mi pé kẹ́mi pé aláàjì náà mo ní aláàjì kí ni fẹ́ pàlájì fún ní gbogbo àyẹn gẹ̀rẹ̀rẹ̀ èmi ti settle padà pẹ̀lú èmi ti lọ reunite pẹ̀lú late farika má jọ wà papọ̀ mọ́ nígbà yẹn wọ́n ṣe pé mi ì lè pẹ́ anybody kí ni wọ́n á pè wọ́n àwọn ọlọ́pàá yẹn lẹ́ẹ̀kan náà wọ́n kàn jáde wọ́n ní àwọn obìnrin tán jẹ́ tog yes nàìjíríà àwọn èèyàn míì tí ò ń ṣe ọlọ́pàá nítorí ti ṣe fún orílẹ̀-èdè nàìjíríà nàìjíríà ní problem gan-an wọ́n bá bẹ̀rẹ̀ sí í bú mi pè mí ní aṣẹ́wó wọ́n ní kí wọ́n woro orí mi kò sí nǹkan tó fi bú mi tán torí wọ́n béèrè wọn wá gbé mi dé station yẹn ẹ á mọ̀ gbà tó wá ṣe tán ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ wọ́n wá gbé mi lọ bá DCO wọn àbí ṣé DCO wọn àbí DPO wọn wọ́n á ní mo fẹ́ rí DPO àbí DCO torí kí ni mo ṣe tẹlẹfẹ́ band mọ́tò mi mo ní double access pàmìtì títẹ́ kiri lẹ́lẹ́ dúró fún wọ́n ṣàfẹ́ gbowó tó ńlá tó tóbi tí ọba dẹ̀ ti ẹ̀ ṣàlàyé fún ẹ pé òkè òun ò lówó yẹn o ó lè fúnyàn lówó bọ̀ kì í ṣe tipátipá ni tó bá ti lè ní wọ́n fẹ́ béèrè owó báyìí tó yẹ tó bá ti ní wọ́n béèrè wọ́n máa gbà á kódà it's a taboo people who asking for money like that tell me wọn lè rí crime tí wọ́n bá rí criminal tó bá gbé òun tó bá ti lè fún wọn one million mọ́ṣẹ́ lọ yẹn ẹ máa lọ ni wọn rí nǹkan kan ṣó gbọ́ nǹkan wa ló gbọ́ nǹkan kan a ò gbọ́ nǹkan kan a ò gbọ́ nǹkan kan a ò rí nǹkan kan a ò gbọ́ nǹkan kan ó ti yé yín àṣà oríṣiríṣi tó bá kó ìbọn sínú mọ́tò bẹ́ẹ̀ tó ń lọ tó ń sọ pé òkè two million lélẹ̀ ẹ gbà a ò rí nǹkan kan a ò gbọ́ nǹkan kan a ò rí nǹkan kan wọn ò ní gbọ́ nǹkan wọn ni wọn ò rí nǹkan tell me people collecting bribe tọ́ bá ti ẹ̀ dáhùn tó sì what can we do to stop all this thing láti fi wọ́n jófin náà ni ó ti yé yín láti fi wọ́n jófin náà ni torí náà máa sọ wọ́n máa sẹ́ pé torí owó sálárì wọn kò tó ni téèyàn bá tiẹ̀ tọrọ owó torí pé sálárì ẹ̀ ò tó ná it's another thing but àwọn eléyìí máa bíìlì ẹni wọ́n máa béèrè owó nǹkan tó kéèyàn máa béèrè one fifty lọ́wọ́ ọmọ tó ń lọ sí school one fifty bá yẹ pé ó ń ṣiṣẹ́ ìjọba one fifty should be salary bí oṣù márùn-ún nìyẹn ní thirty five thousand tí wọ́n sọ pé minimum wage wọn five month salary then you are asking wà you ń béèrè lọ́wọ́ ọmọ yẹn kí ló ń sọ fún kó ṣe tó o bá lówó lọ ṣaṣẹ́wó tó bá dẹ̀jọ́ ọkùnrin ní ẹ lọ jalè lọ ṣe yahoo àbí kó gbébọn that's what they are saying to them àwọn tó bá bẹ̀ náà lọ láti sọ pé kó bá ṣe nǹkan tó dáa kó bá tó orílẹ̀-èdè ṣe kó máa ba ìlú jẹ́ báwo lórílẹ̀-èdè náà ṣe fẹ́ dáa báwo ni àwọn citizen máa ṣe tiwọn àwọn uniform ẹ̀ máa ṣe tiwọn àwọn gọ́ọ̀mẹ̀ntì á ṣe tiwọn oríṣiríṣi á máa ṣẹlẹ̀ báwo la ṣe fẹ́ kọ́ńkà all this ibi tá a bára wa yìí ibi tí nàìjíríà dé báwo ni wọ́n ṣe fẹ́ kọ́ńkà ẹ̀ tọ́mádé ilé ìdúró sí wọ́n máa ja criminal ni wọ́n lè join gboko wọ́n lè join gboko ara wọ́n lè tún fọ́ọ̀mù gáàgì tiwọn láti máa fi terrorize ìlú tó jẹ́ pé máa tún wò pé bó làwọn ilé ètò ti wá àwọn retired criminals àwọn ìtàn ti dá dúró tipẹ́tipẹ́ ẹ kàn mọ̀ pé wọ́n good in ṣútí they are good in ṣe kinní kan wọ́n bẹ̀rẹ̀ sí lọ rọ́ọ̀bù báǹkì wọ́n á fa máa fi ẹ̀mí èèyàn ṣòfò báwo náà ṣe máa conquer gbogbo this problem that's what we are going to be thinking about now because it's like police also don conquer police jọ̀ọ́ kan wọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ nísìn pé alámùtú ó wà lógùn state alámùtú wà lógùn state nísìn ọlọ́pàá tó máa ń mú ọlọ́pàá provost ni nígbà tó wọlé síṣẹ́ ọlọ́pàá very smart very ní nígbà yẹn náà mo ti rí o ẹ mọ̀ pé tí a níwà kan wọ́n máa ń bàwọ̀ èèyàn jẹ́ o ṣùgbọ́n bó ṣe pọ̀ tó yìí ọlọ́gbọ́n kan láàrin ẹ̀ṣẹ̀rẹ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kí ni gbogbo wọn máa ṣe tí ò bá darapọ̀ mọ́ wọn máa síwín náà gbogbo ọlọ́gbọ́n kan láàrin ẹ̀ṣẹ̀rẹ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kò kò ní lọ́gbọ́n mọ́ everyday bó ṣe and bó ṣe bó ṣe wà yẹn everyday ni wọ́n commit atrocity oríṣiríṣi ìyẹn bó ṣe jẹ́ o ọlọ́run á kó nàìjíríà yọ tá a bá wo nǹkan tí àwọn ọlọ́pàá bá ṣe nígbà mìíràn nobody will support police ẹ wo ìta gbé sórí platform àtàṣe ẹ̀bẹ̀ ẹ̀sìn tán ni police yẹn pààyàn ó wá vẹ́ẹ̀sì ẹ̀ ó lọ ta ṣé ńgbà tán bá rí eré náà lójú títì tó ń bèrè one fifty lọ́wọ́ àwọn ọmọ kéékèèké tó lọ sí school tó dẹ̀ kọ́ ìkìbọn pò máa pa wọ́n dànù torí pé wọ́n fẹ́ ya fídíò tó dẹ̀ ti mọ̀ pé fídíò yẹn lè go viral kọ́ máa sọ pé wọ́n fẹ́ bà yé àwọn jẹ́ wọ́n fẹ́ bà yé àwọn jẹ́ nísìnyí ṣàmọ̀ pé wọ́n tún ṣe eré lè lórí mídíà nsìn tó bá tún ti wọnú mọ́tò tó bá fẹ́ jalè next time wọ́n máa ní kí ọmọ yẹn kó ṣiṣẹ́ gbogbo ara ẹ̀ báyìí three thirty lásán twenty four so so wọ́n máa ní kí next time nsìn tán bá torí wọ́n ti rí pé lè àṣírí tuntun ti pé ó lóun hide sí under mọ́tò tó fi take picture ni next time tó bá tún fẹ́ jalè nsìn èyí tó bá ti wọ̀n tó jẹ́ ọlọ́pàá ó máa tún wè pé wọ́n máa ní kó máa gbogbo ara wọn ni and ẹnìkan ẹ̀kọ̀kan nínú wọn tó bá tayọ tó yege báyìí láti rí oore ọ̀fẹ́ láti take picture náà ni ó tayọ thousand of them máa ti wà wasted àbí tó máa ti wà tó máa ti jẹ́ victim what are we going to do it's a problem serious one and if they don't really have backbone or the places they are supporting that supporting them, it's possible they don't get to this level because ọlọ́pàá tí a pè ní olúṣọlá ẹ̀rìn ọlọ́ Elédùmarè gbọ́ it may be one want to be good because ọmọ Ondo ni ṣé ọmọ Ondo ni ọmọ Ondo township àbí nkankan Ondo state ló ti wá ṣá bí Ondo àbẹ́kìtì ni bọ̀bọ́ yẹn nígbà yẹn. hello three thirty i told you ṣe i told you three thirty no problem three thirty yeah yeah yeah. Thank you. Yeah. yeah. Okay? A lot of them like that. Are you getting what I'm saying? The man that day yẹn ó búra, mo sọ fún, mo ní kéwọn ò ní jẹ́ kó because he's their, he's their leader, he knows everything about this. Only run irọ́ say, sẹ́ẹ̀, pé ó pé wọn ní kí nìkan kìnì kan ó gba owó yẹn tán báyìí ó máa lọ dó sẹ́yìn kí wọ́n ti wá ṣe báyìí kí wọ́n máa you know there are people back in there ó lè láwọn èèyàn tó máa fún lára owó tó fi ń gbé one fifty yìí i'm very sure gbogbo àwọn ọlọ́pàá tó ń fly káàkiri gbogbo ìjẹ̀bú yẹn náà ní gbogbo ìjẹ̀bú òde mọ́ ìjẹ̀bú gbó yẹn ọ̀fíìsẹ̀ náà mo rí kéèsì kan lórí mídíà náà mo ti rí mo fẹ́ pin sórí platform mi kàn fẹ́ máa gbé bad news ni ọmọ yẹn wọ́n lọ pádànù ọlọ́pàá ni wọ́n sọ pé ó yìnbọn fún nítorí pé wọ́n ló ń preach níjọ́ kan pé ọmọ oṣù dẹ̀ ni ó lọ síbi gáràjì yẹn ó kàn ní misunderstanding níbi ìjẹ̀búgbó yẹn lọ́jọ́ ọdún gangan ọdún Christmas kù some days àwọn ọlọ́pàá báyìí ni wọ́n sọ pé wá ni wọ́n sọ pé wọ́n àtàn là kàn mọ́ ọlọ́pàá ló wá gbé wọ́n ní wọ́n lọ rí òkú ẹ̀ ní ọ̀nà Ìbàdàn expressway ìjẹ̀búgbó mọ́ Ìbàdàn express kìíní yẹn ni wọ́n náà ti lọ orúkọ ọmọ náà mo rí lórí bíbáyìí so now these people maybe wọ́n ní àwọn tó ń ṣiṣẹ́ fún ìdọ́dàdì aṣọ fún yín pé àwọn èèyàn kan wà tó yẹ pé nísìn wọn ò tún nílò wúlígáàs mọ́ pé ìwọ wúlígáàs ó bá wa lọ́nà ni àwọn ọlọ́pàá àti sójà nàìjíríà náà náà lò lẹ máa gbọ́ pé ẹnìkan náà tó gbé aṣọ platform ìjọ yẹn tó ní pé ọlọ́pàá kàn déédéé yọ sóhun pẹ̀lú uniform ọlọ́pàá ìbáta mẹ́rin ọ̀rẹ́ fọ́ ó ní wọ́n dẹ̀ gbé wọ́n dẹ̀ kidnap òun wọ́n dẹ̀ gbé òun lọ síbi kan lóṣòdì ẹ̀ pọ̀ náà máa yẹn wà ní Germany now they are using this police Nigeria police force IGP ẹ bá wa tún rí sí o gbogbo ẹ̀yin commissioner àwọn ẹlòmíín tá a máa rò pé bóyá ọ̀gá wọn àwọn ọlọ́pàá mi ni wọ́n submit fún may not be police I tell you owó two fifty tán mi ọkùnrin ẹgbàá lọ́wọ́ mi lọ́jọ́ yẹn yàtọ̀ sówó tá a máa ń fún tá to máa so fun. tó tún sọ fún ọlọ́pàá Nàìjíríà sọ pé kí ọmọ ọ̀dọ̀ mi máa jalè pọ́wọ́ wà lọ́wọ́ mi kó máa jí owó mi tó bá jí forty thousand kó fóun ní twenty àbí kó fóun twenty five kó o mú fifteen yẹn pé tó bá dé station tí n bá fẹ́ gbé lọ station tó bá mú débẹ̀ wọ́n á yọ kúrò wọn ò ní jó dúró bẹ̀ mo rí kì í ṣe pé wọ́n sọ fún mi o the same olúṣọlá ẹ̀rí náà tó tẹ̀lé wá sí àìdé ni o ní ọlọ́pàá tí mo sọ pé kó pé ayé mi ò wọ́n ń ṣọ́ mi wọ́n ń dààmú ayé mi káàkiri kó ṣọ́ mi tí mo san owó fún láti jẹ́ bíi ọ́dìlá lára àwọn escort pé káyé mi lè wà pòtẹ́tẹ̀ nígbà yẹn náà nǹkan tó máa ṣe màlélẹ̀ kí máa ṣe rò kí máa ṣe rọ̀ tábà dẹ̀ ń sọ̀rọ̀ wọ́n máa sọ pé Auto Bola sit in America and Canada destroying people blackmail I mean ò sínú àwọn tó ń blackmail náà I'm not part of it that's why most of the time when they are talking about blackmailers I don't want to believe I mean blackmailer there is a blackmailer because àwọn blackmailer rèé this is what they do let me explain blackmailer to you blackmailer like me when I was talking I was saying the truth they pay blackmailer Those things that I'm saying that is real, they are now telling them, and with all the conjunction and the power they have, connection also, they are now petitioning me. What they are doing, what they have done to me that is bad, they are now telling the whole world that I'm the one doing it. That's black blackmailer. I told you because some people say, forget about the past, forget about the past. Now, lónìí, eh? All things they have said against me is part of things that even affected me in this Canada when I submitted my job, tí bá submit paper me. It's difficult to even call me because a lot of them say bad thing about me, blackmailer, and I'm the one complaining about them. And they allow the blackmailer, police involved. Oh. It's not that only police that I usually. There was a police DCO àti di ọ̀gá pátápátá àti ti di àti kúrò DPO gbà yẹn woman yẹn ọmọ yíbò yẹn I have the picture here. Oye kí lorúkọ ẹ̀ náà? ó nígbà tí wọ́n sọ pé kán fún mi poison jẹ tí mo dé kiri pé kán kàn bá mi kọ sínú written kó lè wà ní àkọọ́lẹ̀ in case of in case ti ń gbà yẹn ó kọ tán bí àwọn power bank yẹn mo ṣe dé nìyẹn mo ṣe ní pé kò gbúdọ̀ fi nǹkan kan sílẹ̀ at the end of everything ọlọ́pàá yẹn tún ó tún hand over mi sọ́wọ́ four one nine four one nine yẹn Rótìmí tó tún wá padà wálé ọ̀dọ̀ Rótìmí tún àṣìwà sí iná ipe òun máa bá mi find out àwọn gúrùpù tó wà ní tí mo ṣe gangan fún wọn ṣé mo pé mo sọ̀rọ̀ yẹn ń jọ yẹn àwọn four one nine àwọn bad boys wọ́n tún wá station This police some of them they work with bad boys also so if at time they try to say something pé wọ́n tí ẹ bá wo eléyìí when you look at this video I play now and the first one that sister Kemi I mean Dr. Kemi Oluloyo that I share from Kemi Oluloyo you will surely who is this hello. Yes. I'm fine.